ọjà mi dà mo ní bo lọjà mi wà o fẹ́ dáhùn àbí ọjà mi dá mi lóhùn. o lè dá o ní fẹ́ tẹ̀nà o fẹ́ fẹ́ yòóṣe bẹ́ẹ̀ tì mí àbáta arúgbó ni wọ́n fẹ́ fi ṣe kájà. o fẹ́ sọ̀rọ̀ mo ní bo lọjà wà <laughs> ọmọ wo bẹ̀ yẹn. ẹ̀yin ṣe fẹ́ kú ni àbẹ fẹ́ gbáyé èmi lẹ́yìn sọ fún pájá tó wọlé ẹ̀kún ìjà lọ́la wa òmíràn lẹ́yìn. Bukky jẹ́ ògbóǹtarìgì òṣèré Nàìjíríà tí ó ṣe iṣẹ́ pàtàkì nínú iléeṣẹ́ fíìmù ní Nàìjíríà pẹ̀lú iṣẹ́ ṣíṣe tí ó ti kópa nínú àwọn iṣẹ́ ó ti ṣe ìràwọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù olókìkí. Hello kẹ́mi báwo ni ṣe wà ókè túndé <laughs> báwo ṣe wà ókè eh, meet fiance mi <laughs> um, his name is ṣẹ́gun dairo ẹnìkan eh, tó ṣẹlẹ̀ ni pé mo tẹ̀sí wá bí mo ṣe máa rí ẹ rí li ọlọ́run ló dẹ̀ náà máa pàdé bíbá ilé ni next month ni wedding wa you know ó dẹ̀ mọ̀ pé mi ò ní tí bridesmaid meet anything tí bá ṣe fún ẹ má bínú ọ̀rẹ́ mi <laughs> má bínú in fact inú mi rí lùdù fún ẹ méjèèjì gan mo bẹ ṣe exchange ring sí i'm so happy for you oh that's good kí wọn náà káwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ mi ó máa ń tijú gan ọ̀hún torí ẹ̀ ló ṣe ń wò bẹ́ẹ̀ yẹn all right màmá rí yín later kẹ́mi màá rí ẹ later ṣètìgbọ́n ó ṣèdíà all right Túndé bye <laughs> let's go. àti àwọn ìṣàfihàn tẹlifíṣàn tí ó ń ṣe àfihàn tálẹ́ǹtì rẹ̀ àti ìṣiṣẹ́sowọ́pọ̀ bí òṣèré. wíwá sí ojú ìbòjú ti mú kí Raiti jẹ́ alágbára láti mú àwọn òkìkọ wá sí ìgbé ayé tí ó fún un ní àyè bí ọ̀kan nínú àwọn èèyàn tí ó bọ̀wọ̀ jùlọ ní Nollywood arábìnrin àròsọ yìí ní Nollywood ti ṣe iṣẹ́ ìyàlẹ́nu agbára rẹ̀ láti mú àwọn ohun kíkọ wá sí ìgbé ayé lójú ìbòjú pẹ̀lú ìjìnlẹ̀ àti òdodo ti jẹ́ kí ìyìn rẹ̀ tàn káàkiri gbogbo àgbáyé. ìgbà tó wá wà overwhelmed nǹkan. but you like me now. àbóyá wèrè mo wá jẹni tó lè fẹ́ my friend bọ́dà ni mọ́tò mi àbẹ̀lẹ̀ ìṣirè ó yẹ yẹ yàtọ̀ sá bọ́dà ni mọ́tò mi my friend èmi àti wọn wà kàtíkórì kan náà àbí torí pé mo pè é gbé ẹ pé kó wá tó tùtùtùtù yẹyẹ mo ní ọgọ́ta ó ya wèrè ni má káríwó lè lẹ lórí o tó bá pẹ́ má kígbe olè lẹ wọ́n mọ́tò ṣùgbọ́ di ọ̀sán wọ́n máa tu táyà mọ́ ẹ lẹ bọ́sítà wọ́n lẹ̀ wọ́n bọ́lẹ̀ my friend idiot. ó ti fi àmì tí kò lè parẹ́ sílẹ̀ lórí ilé-iṣẹ́ fíìmù ní nàìjíríà ó ti ní iṣẹ́ ìyanu àwọn ìran ti àwọn òṣèré àti ti òun fúnra rẹ̀ ìwápọ̀ àti ìfaramọ́ rẹ̀ sí iṣẹ́ ọ̀nà rẹ̀ ti fi ìdí orúkọ rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn èèyàn tí ó bọ̀wọ̀ jùlọ àti olólùfẹ́ jù ní gbogbo nollywood ó ti kéde láti jẹ́ apá kan tí aláìnídìí fún àwọn òṣèré fíìmù náà ó kópa nínú fíìmù kan tí ó jáde láìpẹ́ red cycle èyí tí ó ké pé padà wá sí Nollywood. ìlú ilé gan àti báyọ̀ wáṣẹ́ òun kọ́ ló jà tí wọ́n bá dẹ̀ báyọ̀ wáṣẹ́ báyọ̀ ṣiṣẹ́. ẹni tí wọ́n bá ń bẹ̀ ṣiṣẹ́ nìyẹn obìnrin ṣẹ̀yà ń jẹ̀bi mọ́ ni ẹ wò ẹ wò nígbà tá a ti tanú lẹ́sẹ̀ jù kí n máa appreciate iṣẹ́ tí n bá rí rọ please ẹni iṣẹ́ tẹ bá wá fún mi i will do it má ṣe mi ní bójú yìí jẹ please. máa bẹ wá iye lọ́kàn at least máa bẹ wá bíi three to five hundred thousand wàá wá nǹkan fi ṣe. thank you so much. We really appreciate it, God. And God will continue to bless you. Mm.